Hallelujah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبئي نستعين عونك يا معين ربي زدني علما اللهم صل وسلم على سيدنا محمد جد حسن وصين إمام الأرمين ابن السبعين سيد الثقلين المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين وصحابه المباركين أدوك فون لون أن محمد àlékún kí àlékún kí ọlọ́mọba jogún ẹ̀fọ́ ga wa ṣáájú àná màmá wọlé àtànábì bá kí àwọn afá wa lẹ́gun mẹ́rẹ̀ẹ̀rin ayé àwọn tá a mọ̀ àwọn tá a mọ̀ àwọn tá a gbókọ àwọn tá a gbókọ wọn àwọn tá a kéwú lọ́dọ̀ àtàwọn tá a ké tá a ṣàǹfààní lérí bọ́lọ̀ ti ṣe wọn fi kárí àwọn òbí wa bá a kẹ́bù wọn àtẹ́ǹbẹ́ níyìn ayé ọlọ́run bá a kẹ́ kẹta yìí àtẹ́ǹbẹ́ láti àmọ́ bá rọ̀jò a sọ̀rọ̀ lórí istikfar ìtọrọ àforíjì a wá sọ àwọn àǹfààní tí ń bẹ ń bẹ bí n bá gbàgbé afẹ́ẹ̀ka tó mẹ́tàlá torí pé mò ń kà á yára yára yára yára yára yára ìpè àkọ́kọ́ àforíjì gangan fún rẹ̀ yóò rí mẹ́ ẹlẹ́ẹ̀kejì ni alifọ́sù bíi mahabatulahi fi ọlọ́run ọ̀dẹ tèèyàn torí pé ní Allah yuhibbu tawabin wa yuhibbu mutatahirin ọlọ́run fẹ́ràn àwọn tí wọ́n bá ń túbá ó sì fẹ́ràn àti àwọn bá ń mọ́kò bí ẹ̀ṣẹ̀ mahabatulahi nù aṣọ ẹlẹ́ẹ̀kẹta pé sábàbò sólùkúwà fìlìbádàn ó máa ń fa kí àlàáfíà ó tó yàn bí yàn bá rí àforíjì ẹ̀ṣẹ̀ tó sì jìnnà sẹ́ṣẹ̀ torí pọ́lọ̀ sọ pé àkọ́ mistake fi rọrọ bá kún so mọ túbú ilé yusima aleikum mi dọ́rọ́ra wa yazidukum quwwata ila quwwatikum wala tatawallaw mujrimin asọyún náà pé tíyàn máa ń tọrọ àforíjì earthwise èèyàn máa ń lékò ni. àwa sọ pé lè sábàbò lè sá àti risk ìtọrọ àforíjì máa ń jẹ́ kí àrísì kíyàn ó gbèrú kíyàn ní láàrísì ẹ̀kejì ìwàlẹ̀ imdad bilẹ̀ amual ọ̀tọ̀ ní àrísì kí ọ gbẹ̀rẹ̀ owó orí ọ̀wà lọ tí ò ní fẹ́ láàlà àrísì kí rẹ̀ ọlọ́run ọ̀fẹ́ ọ̀nà gbàrí rẹ̀ ó kẹnu sí ẹlẹ́ẹ̀kẹta wàlìbánì ọwọ́ àtún bọ́ọ̀ bá ń sunkún ọmọ tẹ́lẹ̀ bọ́ọ̀lù bá fi rí ẹsẹ̀ jẹun kí ni jẹ́ pé ìdíwọ́ kan lé yí kíní kan lé léyìí ṣe bọ́ọ̀lù ọlọ́dọ̀ nípìnlẹ̀ yóò sì ṣàtúnṣe rẹ̀ ọlá pẹ́nu rẹ̀ ń dùn sí ọ ń máa fa kéèyàn bímọ bá a bá wá bímọ ń máa fa kọ́ ọmọ oníláárí àwọn ọmọ gidi tọ́lọ̀ ń bá ń yọnu sẹ́dá tí wọ́n ń pè ní àforíjì ni mo fi wá mo kà á tó pọ̀ àmọ́ṣẹ́ ríbi tí mo dúró yìí sábàbò lè sá àti risk àṣetẹ̀yìn rẹ̀ máa ń sọ pé jíjẹ múmu ní òun la àròwó ìlú yìí lè òsì ń ta àwọn ọ̀wọ́ ẹ àwọn tí ọ̀fẹ́ mi sí lára wọn nù ilẹ̀ fún mọ́lọ́hún kò sí tọ́lọ́hún fẹ́ fi kí ọ tí ò lọ́pọ̀ rẹ̀ lọ́wọ́ àìdá rẹ ní ọjọ́ lọ́wọ́ náà sí ọ bọ́ba ti parí ìsìnkí bá wọn nàìjíríà ọba tó lè ṣe bí wọ́n ti gbé ọkọ̀ lẹ́yìn tí wọ́n ti bọ̀ oríṣẹ́ tọ́ tọ́ tó lọ South Africa tó lọ America tó lọ Brazil nígbà tí inú ọlọ́run bá dùn sí ọ bí arísìkí wà fúnra ọlọ́run ní ọ̀nà àwọ̀ rẹ̀ sí ọlọ́kankan bẹ̀ ẹlòmíín ṣiṣẹ́ nínú yàrá rẹ̀ inú yàrá rẹ̀ ní ti ń ṣe ẹlòmíín ṣiṣẹ́ fáwọn tó wà lágbàáyé nínú yàrá wọn ọlọ́run ní ìlànà àrísìkí kẹ̀dá ipa ẹ̀dọ̀ a máa ti máa di lọ́wọ́ lẹ́sẹ̀ anabi nuhu aleyhi salatu wa salam nígbà tó jíṣẹ́ débì kan fáwọn ìjọ rẹ̀ tó wáá di pé ọwọ́ ọlọ́run tẹ̀ wọ́n ìgbà ń dààmú wọn ó wáá sọ fún wọn pé fọkótó stekfiro rọ̀bàkùn ó ní mo sọ fún yín pé ẹ wọ́ ọlọ́run láforíjì innahu kana gafara ọlọ́run ọba ọba tí í fèrè jiyàn ni tá a bá wò ó innahu kana gafara yìí sí gàtò mubalaga ni waziyagul mubalaga lọ́dà àwọn oníkéwú tó bọ́lọ́run bá ti mú superlative expression tó bá mú wáńbì kan tó fi tó fi júwe nǹkan idha nazarta ila Allah jalla jalaluhu tíyan bá wá wò pé ọlọ́run gángan pé rẹ̀ ní gàfáàrù tó ní mubalaga hàn á wá wò pé kí ni ìtumọ̀ rẹ̀ àwọn àfáà wa ni fatani sheai ikọ̀ méjì ní tọ́lọ́mbà ti lo sega mubalaga tó bá fi júwe alákọ̀ọ́kọ́ ta ní mubalaga filkam ìtumọ̀ rẹ̀ ni pé tá a bá ń ka nǹkan ẹni one two three kò sẹ́ni ó lè ṣe ń tọ́pọ̀ tó tọ́ lọ́hùn bẹ́ẹ̀ mubalaga kan nu ipe ọ̀sẹ̀ lónìí o tún sẹ̀ lọ́la o tún sẹ̀ lọ́tùnla tó jẹ́ èèyàn ni o tiẹ̀ ní rojọ́ wọn mọ́ lọ police station jò ní wọ́n wá béèlì rẹ̀ wọ́n tún mú wá lónìí the same DPO tó bá náà ni wọ́n tún mú alẹ́ ó rí i pé níjọ́ tó máa mú alẹ́ lẹ́kẹ́rin DPO wọn ò tiẹ̀ ní ti gbọ́n kan ní ẹ ló bá ń ti lérí ibú ìmọ̀lé ó dàbí pé òfẹ́ gbọ́n òfẹ́ mọ̀rọ̀ òfẹ́ mọ̀rọ̀ lọ́rọ̀ yóò bínú sí ọjọ́ àwọn tó ti ẹ̀sẹ̀ gan lọ torí wọn ò ní ti rojọ́ ọlápọ̀n ti mọ̀ pé kàtá ni ọ́ apàrà ni ọ́ bẹ́ẹ̀ ni ó sì bínú sí ọ tó ọlọ́run ọba lọ́ba tí máa fi rí irú ẹ̀sẹ̀ yọ ọ̀kan jiyàn láìmọye ìgbà láìmọye ìgbà ló fi jẹ́ gbé kàfárù ni alága ni ìgbà míì mo bá alágàfẹ́ dánwì ìgbà míì tán bá sọ pé wọ́n bá ń gbé sígà mo bá alágàfẹ́ ròyìn ọlọ́run yóò jẹ́ mo bá alágàtò fi náwì ìran ìwọ náà lọ ń jalè ìwọ náà lọ ń ṣe sìná ìwọ náà lọ ń parọ́ ìwọ náà lọ ń sọ̀dọ́kọ ìwọ náà lọ ń jákun ẹbí ẹ rí i pé tó bá jọ ọmọnìyàn ni a ní ẹ dákun kí ni mo fẹ́ ẹ kàn ń bẹ̀ mí ni tí n bá ka gbogbo tó ṣe fún yín gbogbo yín gan lẹ́ẹ̀kì bíi pé kì í sẹ́ni èèyàn máa rí sọ ma pé máa débẹ̀ lọ́dọ̀ ẹ̀dá tó yẹ pé gbogbo àwọn mistake rẹ̀ kò tiẹ̀ sí bẹ́ẹ̀ bá ti kà á tó bẹ́ẹ̀ ni ó ti pọ̀ tó ẹ̀dá wa ni ẹ lé ẹ̀yin náà mọ́jọ dọ́dọ̀ yìí máa kọ́dà ńgbà tán sọ bá gan ọwọ́ wa jábọ̀ ni kò sí bẹ́sẹ̀ rẹ ti jẹ́ ìran oríṣiríṣi tó wájú ọlọ́run ọlọ́run ńlá foríjìn tó jọ gbogbo ẹ̀ yóò sì fèrè jọ tábà wo àwa rí pé má màtà sọ wárúta ò kẹbíra yakfarallahu lak bọ́ọ̀lù wọ́n ṣe rò ó pó tóbi ọlọ́run ò fèrè jọ wa kullu sunubu má má kánẹ̀ ti kẹsìrọ̀ bẹ́ẹ̀ ni bẹ́sẹ̀ ti wò ó pọ̀ tó yakfirullahu lak ọlọ́run ó forí jì ọ́ lọ́jọ́ kọ́nà sọ pé kúlíà ìbàdí ó nílẹ̀ Muhammad sọ fún wọn pé ẹ̀yìn ẹrú mi alẹ́dínà asọ́rọ́fọ́ alẹ́ àfúsì àwọn táwọn ti rora wọn pín pé bí abọ́lọ́ndé ìkòlè fèrèjì wa mọ́ làtẹ́kùnátù mi rahmatullah ẹ má jẹ́ mi pọ́lọ́hún lè kẹ̀yìn mọ́ inna Allaha yaghfiru sunuba jami'a kò sí bẹ́sẹ̀ tí wọ́n tọ̀tọ̀ lọ́wọ́ fèrè ẹ̀jìyàn innahu huwal ghafurur rahim ọba tí kẹ́ni tí wàá gẹ̀ni ni bọ́lọ́n bá forí jìn ọ́ àpẹẹrẹ tó mọ̀ bọ́lọ́n forí jìn ọ́ ni pé gbogbo ń tó bàjẹ́ nínú ayé rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí látòsí ọ̀rọ̀ rẹ̀ ó wá jíjẹ múmu rẹ̀ rọrùn àwọn ọmọ rẹ̀ tí wọ́n gbọ́ tiẹ̀ nítorí pé wọn náà gbọ́ tọ́ ni lọ́lọ́n fi fi wọ́n pọ̀ lẹ́kún wọ́n wà dẹni tí ó máa pọ̀ lẹ́rìn fatasawara anahayataka wa torí pé wòlíì kan sáláì má kọlu ọlọ́run rí amójúkọ ọlọ́run lọ padà sọ dẹni rẹ̀ tá a bá wá ń sẹ̀ tọ́lọ́run foríjì wa a máa wá retí ìkẹ́ rẹ̀ a máa retí àánú rẹ̀ dáadọ́ wa máa jẹ́ tiwa torí pé ń bí àforíjì òun àti kẹ́hùn ń bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ dábà ti ń fi àforíjì máa tọ̀nà méjì wa ọ̀nà alákọ̀ọ́kọ́ ni kéèyàn máa lànà tí ó tà nábì là kalẹ̀ fún wa ipò ọlọ́run wí báyìí aláforíjì ẹni ọlọ́run ó mójú kò bí tó bá kù díẹ̀ ká tó fún lọ́wà ẹlẹ́ẹ̀kejì ìkẹnu rí ọmọ dákẹ́ torí pé nǹkan méjì yìí mo ti sọ ní ìjẹ́jọ́ pé wọ́n sọ fún wa pé bó àṣírí méjì ní bẹ́ẹ̀ nú ayé wa àkọ́kọ́ ni kóònù rọ̀sọ́ọ̀lù bẹ́yìn àti òrìnà ìgbà ànábì bẹ́ẹ̀ láàrin wa ìgbé àwọn àfáàní kò sí ìyà ọlọ́run kò ní sọ̀kalẹ̀ lé wa lérí torí pé ó ń tìjú ọlọ́run lànà àwọn afáà kan nígbà tí ọwọ́ àsìmọ́láyé kọ́ wọn ni zakanat sunnatu rasulillah ibeyina aidina mutabikatan fi ayatina tí sunna anabi bá ṣe kú lọ́wọ́ wa tá à ń ṣe gbogbo ìlànà rẹ̀ èyí náà yóò máa ṣíìdì wá bí ìyá ọlọ́run yóò dáàbò bò wá ìbínú ọlọ́run ò ní wọlé wá káwa mọ́ ẹlẹ́ẹ̀kejì ò ní sífàrù ló jẹ́ kọ́lọ́n sọ pé máa káànà lọ́wọ́ lè yọ àríbà wọn ọlọ́run ní kí mo fẹ́ gbà bí kí n fìyà jẹ wọn wà á ń tà fíìmù tílẹ̀ mọ́ àmà ń bẹ láàrin wọn wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun kí lèmi ọlọ́run ó gbà mí kí n fìyà jẹ wọ́n gbàtẹ́ bá ti tọrọ àforíjì ai imma annaka muti'un aw innaka hadi ta ọ̀lẹ́ istikfaru ṣọwárí istikfaru tí mo wí yìí ọlọ́run ní tẹ́ bá fi lè ṣe wa min nata'ijil istikfaru àwọn èsì wo lè jọ́ mọ̀ pé òun rìnà istikfaru ó táwọn afáàbárí bọ́rọ̀ rẹ̀ bá dojúrú ò rí mu ò rí jẹ ò rí ná ó graduate láì máa yẹ ọdún ò rí iṣẹ́ tí wọ́n máa bẹ ní kẹ́yìn ọmọ sí ni pé wọ́n ní ọmọ lọ sí stick faro bàbá wa kàn mí ná ó ní stick faro tó sọ ìyá àfa àlùpọ̀n ọkàn fẹ́ nu fún ni mo ní bẹ́ẹ̀ ni bó ti dànù torí bẹ́ẹ̀ bá fẹ́ kí wọ́n sì yín gbọ́ àfi kẹ́ ẹ sọ stick faro ti ń sọ yìí náà ni ìdèdè sígà tó o bá lè ṣe sáà rí i pé o jẹ́ni tí ń lọ lẹ́nu rẹ lójoojúmọ́ torí kò síjọ́ tá à ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run t'a kọlu, kọlù àfi ká máa tọrọ àforíjì yorùsílẹ̀ sàmà aleikum ìdọ̀rọ̀rọ̀ ọlọ́run ní wọ́n rọ odò àánú lé ọ lérí ìran sánmà sí ọ níkẹ́ ọ̀nà ọ jíjẹ múmu rí ọ ọrọ̀ ajé rí ọ gbẹnu òkè ìsàkánà òun náà kàkà tó fi sàmà yìí àwọn afáwa ni tọ́da gbogbo nǹkan bá nira tọrọ àforíjì níbi tẹ̀fsíìrì àfàwà kúrútọ̀bí tá a bá lọ wọnú tẹ̀fsíìrì àfàwà kúrútọ̀bí òun sọ fún wa nínú tẹ̀fsíìrì gbà tí ń tó àyà yìí anáwó ìpè dákàlà àlà ìmáàmù alhassan albasari ó ní àfàwà hasan albasari ó ní àwọn àlejò kan wá bàjọ́ kan fàkọ́lá ya ìmáàmù àlejò yẹn ni mo kí àfàwà o hasko alfakro ìtòṣe mi ni pé àti tọwọ́ bọnú nìmílà ara ni mi ò sì yí pọ̀ fakọ́lá ẹ̀gbọ́n tá a fa wí ni afa ni istekfirullah máa lọ tọrọ àforíjì orí pé ìgbà yọ rọrùn fún ọ ìwọ tí wọn náà fẹ́ bí mi lẹ́ẹ̀kan gbà wàláì afa Lukmanu wàláì jíjẹ mímu yìí nìyà tèmi èmi náà ń fẹ́ náà afa àwọn azan basari yìí sọ fún ọ lónìí pé fakol istekfirullah máa lọ sí istekfaru ìdẹ̀kùn wọnú ayé rẹ̀ fàdáàdà àlẹ́ ìkọ́ òmùnà àkàrùn àwọn míì tó wọlé tíìmù làwọn odidi ìlú kan làwọn ti wá wọ́n bá wọlé fàkọ́lù wọ́n ní ya ìmáàmù asan basari ìmáàmù ìlú wa ni wọ́n ti rán wá sí ọ kí ló dé ó ní nesco suha sama àdáwò tó bá wa ni pé sánmà ń sa wọn sí wa agbin gbogbo nǹkan òjò dá àrójò fàkọ́là ìmáàmù hasan basari ní sẹ́tì yóò jù bá ń lọ ìṣẹ́gìfìrú lọ́à ẹ̀yin náà ẹ padà lọ jíṣẹ́ fáwọn aráàlú yín ẹni mo ní kí ẹ tẹnumọ́ sí fàárù òjò wà. wàdà àlàalẹ́ yìí rọ́jù àkàr ọkùnrin alẹ́ẹ̀kẹta mi wọlé àlejò ẹlẹ́ẹ̀kẹta mi wọlé ìtòhún sọ fún ìmáàmù adán basari ni pé ìnà ìmúra àti làtẹ́njọ ìyàwó mi àti ìsìyàwó ọdún lé ọdún oṣù lóṣù ìmáàmù àrọ́mọbí. Ah, ẹlòmí ò torí ẹnu dúndún torí ikọ́ bá pàjá ọwọ́ aṣọ ló kọ níjọ aláyé ti dáyé ni wọ́n ti lọ sunkún bá a fa ẹni ọba jálẹ̀sẹ̀ jù ni ẹ kìlọ̀ fún pé ọ̀nà àbí tó ń gbé gbà yìí wọ́n yé ṣe bẹ́ẹ̀ kéèyàn láti bọ̀ tán àwọn ẹ̀ má lọ́dà àfà ẹ̀ má lọlé àfà kankan ẹni ọba wíbẹ̀ fún yín ẹni ibi ni ẹni ọba jẹ́ fítímù aládánwò òun ni ó ládánwò àmọ́ tí mùsùlùmí ọba lọlé àfà Islam rẹ̀ ò lè pé ibo ni ó ti yanjú rẹ̀ torí kò lè wáyé kọ́ mọ̀ ní ṣòro ó sì nídìí ìmọ̀ràn wọ́n lọ gbé ìbàdàn máa mọ̀ bá wọn yanjú ẹ̀ ádánà bàtàrí lẹ gbọ́ tí mo ní àlejò tọ́gbà yìí kì í ṣe méjì mẹ́ta different ìlú ṣùgbọ́n kọ́ wọn ní alamani adìláyé wọ́sùn nàti rasul kì í ṣe pé ó gbé wọn gbọ̀nà kèfèrí báwọn àgbàlagbà wa ti ń ṣe é nu wọ́n torí ẹ̀ wọ́n wí odidi ọba àlú léyìí tipa wá àṣẹ ọ̀ká tó yẹ pé ipa gbógbésòro rẹ̀ wá wọ́n bá yanjú ẹ̀ ni tẹ́ bá rẹ́ni tí ò dá ń bẹ̀ à nítorí pé à Yorùbá àwa e, e, torí pé rí fọyín àwa ni wọ́n gérí ẹ̀ dànù oògùn erí fífọ́ láwà Hassan Basari ń dá wọn lóhùn bàbá yìí lọ rojọ́ ọ̀tẹ̀ pọ́bì tèmi ọ̀sá bíi amọ́ àti ṣèyàwó pẹ́ Imam Hassan Basari fakọ́lá ẹ̀ sẹ́kìsìrò lọ́à ó ní dẹ́tí istighfaru ni ọlọ múra tó jẹ́wọ́ ni ọmọ ṣe wàkánà sásóńjà àlésò filmaglis ìgbà tí gbogbo àlejò fi ń wáyé alẹ́ ẹnìkan bẹ tóun jòkó tá a fa òun sàn àwọn gbogbo tí ń ṣẹlẹ̀ fàkọ́lẹ̀ làwọ̀ wọn wá ń sọ fún àwọn afa àwọn hasan basari pé àkúlẹ̀mọ̀ dákàlà àkàlẹ́ ìkàrọ̀ jùlọ ó ní mo fura sí kinní kan gbogbo àlejò tí ń wá lónìí tí kálukú wọn ń sọ tí ń ṣe wọn kólítàláwù ìtọ̀ ń sọ fún gbogbo náà ni pé sẹ́kfìrúláà ẹ lọ tọrọ àforíjì ṣé gbogbo bùkátà àwọn náà làforíjì ni fàkọ́ọ̀lẹ̀ làwù ìmáàmù adal basari wa sọ fún un pé má kọ̀rọ̀ àtàkàwùlẹ̀ mọ́ tàhálà ṣé wo ọ̀kà débẹ̀ nínú alukur'ani ti ń sọ pé fọkúntù sẹ́kfìrú rọ̀bàkùn ìnáwó káàna gàfàrà ọ̀kà débi bọ́lọ̀ ní ìrẹ̀nú sọ fún wọn ìrànà màmá jíṣẹ́ fún wọn wípé kí wọ́n wá foríjì lọ́dọ̀ ọlọ́run ọba tí ì forí gbogbo ẹ̀ṣẹ̀ jìyàn ni tó bá ti wá foríjì wọn tán lùsílẹ̀ sàmà àlékòmí dọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn tí wọ́n ojú òjò ọ bẹ̀rẹ̀ sí rọ̀ wọ̀nyí dídùn kò bí àwọn tí wọ́n wọ ọlọ́run ó lé wọn kún lọ́lá owó wọ́n ní àwọn tí ń bí ọmọ wọn ó lè kún wọ́n ẹ̀jẹ̀ lẹ́kùn jẹ̀ náà ti wọ́n ẹ̀jẹ̀ ara ọgbọ̀n oko wọn fẹ̀ business empire wọn gbèrú wọn ò dẹni tí ọmọ àtìlẹ́ náà tó wù tá ibi àyà yìí a rí i pé fàlẹ́ àyà tó wọ̀ ọ̀dẹ́ hàn àyà yìí kókó fi hàn pé anali istikfara ipe mẹ́ta máa ń tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ìlò likuli muskilati kò sírú ìṣòro tó o ní tọ́ba tó dá mi ò ní yọ ẹni tí ń wọ́ ọmọ wọn ni kò sọ̀rọ̀ ẹni tí ń wáṣẹ́ wọn ni kò tọrọ àforíjì ẹni ẹni tí ń wá wọ́n ní kó tọrọ àforíjì nítorí pé báàrin ẹ̀dá àtọ́lọ́run bá ti dáa kò sí tó kù ẹ rí i pé sára tí òní máa wà bí irun lójoojúmọ́ a ní ìyá kànà àbúdú wọ ìyá kànà stein ó rí àárín pé ìwọ láàmà sìn ìwọ láàmà wá forí ìrànlọ́ọ̀lọ́ rẹ̀ májẹ̀mú méjì ní tẹ́nì kọ̀ọ̀kan mú kọ̀ọ̀kan lọ́wọ́ mádàmà bẹ́dà bá ti ń lékún ní ìyá kànà àbúdú tí ẹ̀sìn rẹ̀ ń déwájú ọlọ́run déédéé ìyá kànà stein ò ní sọ̀rọ̀ ọlọ́nkọ́ bá ń kí wa mùtárù nísàlẹ̀ kòtò ará àlọ́rin jẹ́rìí sí pé bọ́ bá le tán tí wọn ò rí yanjú mọ́ wọn á ní ẹ̀sọ́ lọ́dọ̀ mùtárù nísàlẹ̀ kòtò bàbá náà wà ní kiri kẹnu bàbá mi mo ti gbọ́ wọ́n ní máa ń sọ ní gbọ́lọ̀ kan a ní àkùnlé àkùnláka ọlọ́run wọ́n lọ sọ bẹ́ẹ̀ ipe kọ́nlé àkùnláka jẹ́ tèmi jẹ́ tiẹ̀ mo ti fi gbogbo ìgbà tèmi náà jẹ́ tiẹ̀ ìtara àlọ́rin gbé síwájú mi ìwọ lórí sí dákùnbòmí náà láṣìírí jẹ́ tèmi náà eda tí ò bá ní ubùdíyà tí ò nígbà tí fi ń sin lọ́n tàtúnṣe àárín òun pẹ̀lú ọlọ́run ọ̀dán márán ẹgbẹ̀rún àdánwò ní ọba tí yóò sì máa tì kan bọ́ sínú ọ̀kan ẹ wá rí i pé gbogbo àdánwò yóò fẹ́ bọ́ bẹ́ẹ̀ kọ́sà tó lè tàdọ̀ ọlọ́run torí pé fàálmánà hádà anàlálà yóò ala ibadi ṣe rí gbà tẹ̀dá bá ọ̀bá rí owó lọ́wọ́ ọmọ lọ ń wá tó rí iṣẹ́ lọ ń wá tó rí fàyínà uyùkọ̀ tìrù tàdíbàn ọlọ́wọ́n ọba tó dá mi ó ní kíní mọ́wọ́ ni láti lè fi kọ́ lẹ́kọ̀ọ́ sọ́mọ táwájú ọlọ́ọ̀ni iná máa múrù ìzá ara rẹ̀ ṣéyá ayẹ̀kú làlàó kún wọ́n sọ fún ọ pé ní tí ń jáde lábẹ́rẹ̀ lọ́mọ tẹ́lẹ̀ ni ṣé ọlọ́run lọ́mọ àṣẹwà tọ́lẹ́nu ọlọ́run ni àmọ́ tàdíbàn ó fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ dájú kọ́ òun ẹlòmíọ̀ wá dájú kọ́ lọ́nbọ̀rọ̀ yóò máa wọgbó lọ yóò máa ti bìgbẹ́ ọlọ́run máa wọ pé ọlọ́run kọ́ bá kí àfa wa Muhammad Mutawalli Sha'rawi ó ní ìzá àzọ́ ọba kàgámù wàhámùn ó ní tí ìbànújẹ́ kan máa bọ àtàrò kan ó ní fàkọ́ọ̀lẹ̀ làwù máa sọ fún ìbànújẹ́ náà pé yaham mo pèrè ìbànújẹ́ tó wọlé wá bá mi indi rọ́bù nàvim èmi lọ́lọ́run tó tóbi jù ọ lọ. ó ní tó bá ti sọ bẹ́ẹ̀ fansọ́rọ̀ falgamu wàlám ìbànújẹ́ àtàrò kan yìí kíá ní ọ̀sà lọ torí pé ẹni o ké sí ó jù ú lọ ìyẹn lọ́ba mi ò fẹ́ ká pẹ́ lérí àdánwò ló fi kọ́ wa ní ọ̀rọ̀ tá a lè fi kófà òun kí lọ́rọ̀ tá a lè fi kófà rẹ̀ níjọ́ tàdánwò bá bọ̀ tí ń bá ń gbọ́ mọ́lẹ̀ tí ń fìtínà rẹ̀ ọmọ ló kú ni ìyàwó ló kú ni ìdílé rẹ̀ làdánwò kan bá ní ọwà ni inna lillahi wa inna ilayhi rajiun tó o bá ti tètè gbà pé ẹni ó mu wánu ọ̀dọ̀ rẹ̀ ní ọ̀dà pé ọlọ́ọ̀ni ẹ̀wọ̀n tó fi parí àyà ó ní ìkẹ́ àtìgẹ̀ àtàánú wa sọ̀kalẹ̀ sí ọlọ́dọ̀ torí ìdílé yìí mo kí ìdílé bàbá wa afa wa Fasasi Ahmed tí wọ́n jẹ́ mùdírù Markaz Al-Ayri ní jami Ìlọrin Al-Qadim ní díàpẹ́ ọlọ́mọba àmàmù wa ní gbàgede ọlọ́mọba kí afa wa Fasasi e, Ahmed bẹ́ẹ̀ ni e, former grand cadi wa e, Imam Fúlàní ọba ọlọ́mọba kí àwọn náà àwọn náà ń bẹ wájú ọlọ́ tí àwọn tí. Ti, wọ́n bọ́ síwájú ọlọ́run àwa kí gbogbo àwọn eléríire tí ọlọ́run pèpè eríire mọ́ tí wọ́n di professor wọ́n pọ̀ láwọn ọmọ ìyá wa ọbẹ̀ láti professor bakri e, ali agani ó fi débi professor mahfuz adérẹ̀mí ó fi débi professor jawondo ó fi débi professor abdulgani ọlọ́run gbogbo yẹn pọ̀ báwọn ó fi débi director wa ní center for learning studies ó fi wá débi gbogbo àwọn tá a jẹ́ pé àyè ọgbà wa ní gbogbo ẹ̀yin eléríire tọ́lọ́hún tó pè yín síwájú ọlọ́run ọkọ̀ yín máa ṣe yóò tún fàpọ́nlé kù tí ọlọ́run bá ń dẹ̀dá wò pẹ̀lú kóníkíní yóò tí ì sí lọ́dọ̀ mi tàbí bá ń ó kàn fẹ́ fi kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni ìwọ wá tètè máa bẹ́ tó bá ti ń bẹ́ fúnra ọlọ́run torí pé iná máa yọkọ́ tèrò aláìbáàdì fáínà yọkọ́ tèrò tàbí bá la yọkọ́ tèrò hajjizan àìsí nǹkan ọ̀hún kọ́ ni ọ̀jọ́ lọ́hún ó bọ̀ ká ní ọmọ lọ́tàn gbà tí ọ̀sán ọmọ ńlẹ̀ ni òjò mú lọ́mọ rárá o owó ni òsí lọ́dọ̀ ọlọ́run à ẹ mọ̀ pé máa nígbà tó wò náà máa wà rárá o kò sígbà tí ò sí o ìwọ lọ́ba mi fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́kọ́ dájú kọ̀ o ìgbà mi bẹ afáwa afáwa Muhammad Rotib Nablisi fúnijọ́ mi ọlọ́run dàdáwò bẹ̀dá àwọn kàtígórì mẹ́ta làdáwò máa bá láyé àdáwò ọlọ́run dáwọn ànábì rẹ̀ wò àwọn tó ga jù ẹ̀dánù láyé àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn mọ̀mìnì àwọn tó tẹ̀lé wọn àwọn ẹlẹ́ẹ̀kẹta làwọn tí ó gbà fún wọn àwọn kèfèrí tí ọlọ́run bá fi lè dá ànábì kan wò ìtò fẹ́ ṣe fún àdá ànábì ni pé bàlá òun lè rọ́fọ̀ ẹ̀ ọlọ́run fẹ́ gbé ànábì yẹn ó fẹ́ gbé e kúrò níbi tó wà tẹ́lẹ̀ yóò tó fi fàámọ́ra sí ni how lè kashfi àbó fẹ́ fi àdánwò yẹn discover kankan náà tọ́lọ̀ ń bò yóò wá fi júwe rẹ̀ ó ń tó báyìí pé àwọn mùsùlùmí ni mọ̀mìnì ni bàlá òun lè rán fún yìí bọ́lọ̀ bá ń dá mọ̀mìnì kan wò ó fẹ́ gbé ọ̀gá ni bọ́lọ̀ bá ń dá mọ̀mìnì kan wò ó fẹ́ bá bàrà rẹ ni àmọ́ tó bá jẹ́ kèfèrí ni tí ọ̀dọ́ lọ mọ̀ tí ò sì gbà fọlọ́ gbogbo àdéhùn tó lọ́n bá ṣe fún lè rọ́dẹ́ ìwọ̀n ṣàjèrè ọlọ́run tó fẹ́ yẹ̀yẹ̀ rẹ̀ ó fẹ́ jágbe mọ́ ni tó bá rí báyìí ìgbà tẹ́ ẹ bá tá bá rí nǹkan tí ọkàn wa kọ̀ àwọn nǹkan ọlọ́run ò fi lé wa lọ́wọ́ à ń jòwèrè nǹkan kọ̀ bọ́ sí i ká gbà pé ọlọ́run fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ká wá súnmọ́ ọlọ́run ká máa tọrọ àforíjì torí n táàfin máa ń pẹ́ alukurani sọ pé wà í mi ṣe in ilà ìdáná àzàyínúhu wà máa túnà zílùhu ilà bìkọ́dìrí màlúmi ọlọ́run ní ẹ̀sọ́ nǹkan ọ̀hún wà í mi ṣe in ẹ̀sọ́ ọdún tẹ̀ wọ́ ọ̀hún èmi ń wọ́n bá wà í mi ṣe in ẹ̀sọ́ nǹkan ọ̀hún list sọ nǹkan ọ̀hún sọ́mọ ni sípò ni ṣòwò ni dúkìá ni gbogbo ń tẹ̀yà fi ṣayé láyé ni ẹ̀rọ ọlọ́run ní ilà ìdáná azahinuhu gbogbo ẹ̀ yányá kọsáinuhu pẹ́pẹ́ ọ̀rọ̀ treasure gbogbo ẹ̀ ọlọ́run lọ́dọ̀ tiwa lọ́wọ́ àkèéta wàá máa tó nà zílùhù ilà àbẹ̀kọ́dàrí màálùmí ṣùgbọ́n àwa ti fètò sí a máa ní táìmù nígbà tó bá yá ní dèdè àsìkò tó bá tó alibu anabi léyìí tí ń fi yọrí ẹ̀ lónìí ni pé kò sí ń tàn wá tí ò sí lọ́wọ́ ọlọ́run àìṣe déédé àìdánmọ́ràn àti àtọ́lọ́run ó rí i pé kò tẹ́ni tó lówó nínú báǹkì tó tí ò bá sí network tó bá ti tètè ẹ̀mú rẹ bọ́ tó tẹ fígọ̀ rẹ yóò gbowó jáde ní torí ipò láṣepọ̀ pẹ̀lú báǹkì ló fi rówó gbà bọ́ọ̀ bá ní nǹkan kan tó ṣe pamọ́ ń bẹ̀ bọ́ọ̀ bá tì bọ̀ bẹ̀ ní lálákọ̀ọ́kọ́ wọ́n sọ fún ọ pé sufficient fund bọ́ bá ti bọ́ lẹ́lẹ́kejì wọ́n ní sufficient fund bọ́ bá bagídí ti bọ́ lẹ́lẹ́kẹta wọ́n gbé káàdì rẹ mi àìdá lọ́dọ̀ ọlọ́run ló fi rọṣẹ̀rọṣẹ̀ lálábùkù tó dà ọ́ lọ́dọ̀ ọmọ ànábì ádámà bọ́ ọba ló kọrí lọ́dọ̀ wọn bí wọ́n bá ti lálàájì ń bẹ́ ń ta aṣọ fún gateman pẹ̀ sílẹ̀kùn ẹ̀jẹ̀ wọn wọlé níbi àbùkù kan ọdẹ tí ọmọnìyàn fi tilẹ̀kùn mọ́ tó ọba kanrú àbùkù bẹ́ẹ̀ wájú ọlọ́run èkí ó jìnnà sí ọ àtúnṣe ni ẹja wá ká lè bọ́ lọ́hùn rẹ ká lè bọ́ lọ́hùn dòpọ̀ ká lè rí bí wọ́n ti fẹ́ kárí torí ìdílé yìí ìmọ̀ dúró bí lónìí ẹ̀yàn ọmọ ìyá mi àforíjì ni ẹja wá o ẹnìkan àbí mi kébò láti máa ṣe èyí tó ga jù ni pé alukurani sọ bí laustek fúlẹ́nà làwọn sàbò yìí náà máa ń rà ó ní ànábì bọ́ bá fò tọrọ àforíjì wọn ní sàbò yìí náà seventy àwọn afáwa ò pé seventy tí ọlọ́run sọ fún ànábì pé bọ́ bá tọrọ fún àmúnáfìkì ní fìríjì ọ̀hún a jẹ́ pé seventy yẹn pàtàkì níwájú ọlọ́run ló fi tètè lọ́rẹ́ bú ànábì pé má débẹ̀ bó wí tiẹ̀ ní gbọ́ fáwọn eléyìí àwa táì wá ṣe mùnáfìkì táì ṣe kẹfẹ́rí tá a bá tọrọ àforíjì sàbọ̀yìn àwọn àfáàní seventy thousand tá a bá pín ní ten ten fúnjọ́ méje àbí ká pín five five fúnjọ́ mẹ́ fourteen days ìka sáàrí pa àṣẹ tán ìka ṣe sàrà pẹ̀lú gbogbo tá a bá ní ká dàníyàn èyí tí máa ń dùn wá nú ọ̀rọ̀ ẹ fi síwájú bá ti fẹ́ rí jìyàn náà ni ọ̀dà àtàwọn àtẹ̀yìn ọlọ́nkọ́rọ́jọ ọ̀kẹ́ fáwọn àfáà wa fáwọn òbí wa fáwọn olóore wa ìlú Ìlọrin náà má bàá jẹ́ Kwara State Nàìjíríà gómìnà bá àwọn salamu alaykum wa rahmatulahi wa Good.